kí ni ìdájọ́ bí jimá bá papọ̀ mọ́ eid ní ọjọ́ kan náà ọ̀rọ̀ yìí àwọn onímọ̀ ti sọ tó pọ̀ wọ́n sì ti ṣe fàǹfà lórí rẹ̀ pẹ̀lú àlàyé tó kún lẹ́kùnrẹ́rẹ́ irú masala báyìí khilafiyya ijtihadiyya ìyapa ẹnu pọ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ lórí rẹ̀ pẹ̀lú ọ̀ràn sísapá pẹ̀lú ẹ̀rí n tí ó máa ṣáájú fún wa náà ni pé fastabiqul khairat gbogbo tó bá ti jóore mùsùlùmí máa ń ṣalápá ń tètè rẹ̀ ni ziyadatul khair àlékún níbi dáadáa òun náà là máa wá ṣùgbọ́n bí ẹ̀sìn wa ti jẹ́ sí àánú tó ọlọ́run ọba wa ọba tó dá wa ń láàánú jùlọ fún wa la yukallifullahu nafsan illa wus'aha ọlọ́run ò ní là nǹkan bọ ẹ̀mí kan lọ́rùn àfi tí ó bá kápá eléyìí ló fà táwọn onímọ̀ fi máa sọ pé la wajiba ma'al ajz kò sí ní tí ó máa ṣọ̀ràn yàn nígbà tí kàgàrà bá ń ti ń bẹ wala muharrama ma'a darura nǹkan ò sì ní máa jẹ́ ìwọ̀ nígbà tí kò ṣeé má ní bá ń ti ń bẹ fún wa. àti fattaqullaha mastata'tum ká máa páyà ọlọ́run bá ní bá a bá ti kápá ma. eléyìí ni ó máa sún wa lọ síbi àkọ́kọ́ pé lára táwọn onímọ̀ sọ òun náà ni ọ̀rọ̀ Abdullahi ibn Zubair gẹ́gẹ́ bí Abu ti ṣe kọ kalẹ̀ ó ní a lè máa kírun rákà méjì ti ẹ̀yìndùn nìkan tá ò sì ní kí àìlà mọ́ alimami Baghawi sọ pé ọ̀rọ̀ yìí kò múnádóko ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ náà sì tako irú opinion báyìí nínú àwọn opinion táwọn onímọ̀ mú wa n ti ń bẹ lọ́dọ̀ àwọn Hanafiya òun náà ni wípé tí bá ti sunna ní júmọ̀ àkànpá a ò wá nítorí ẹ̀ẹ́dì kápá jimá kápá tì àṣé àwọn hànàfíà àwọn ní aláti kí júmọ̀ ni o àwọn ní mímọ̀ sọ pé ọ̀rọ̀ yóò burú àmọ́ nígbà táwọn èèyàn bá kápá ni èyí tó gbajúmọ̀ nínú táwọn onímọ̀ sọ òun náà ni ọ̀rọ̀ àwọn hanabila gẹ́gẹ́ bí alimami ibn Taymiyyah ti ṣàlàyé tí ọmọ kí wọn Sheikh Ibn Qudama tí àwọn náà dúró lórí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ yìí náà ni pé ìdẹ̀kùn rúkṣọ òun náà ni ọlọ́run ọba Ta'ala ló fún wa tó ń ṣe ọlọ́run ọba sì ṣe àlàyé rẹ̀ wípé a lè kí eid ká sì kí jumu'a ká kí ní zuhur. àmọ́ lè máa mú tóun ó kírun wọ́n fẹ́ kó wà ńbẹ̀ torí àwọn ẹni tí wọ́n wà kì í àṣekáwá kì í òní fi ń lọ́lá àwọn onímọ̀ kan mọ̀ sí lábala wípé ó ń ṣe ọlọ́run bá sallallahu alayhi wa sallam nínú hadith ibn umar wọn ni man sha'a an ya'tiya al-jumu'ah ẹni bá kápá láti wá sí jumu'ah o falyatiha kó yá wá kí o. ومن شاء أن يتخلف فليتخلف ẹni tí ò bá sì lè wá tó fẹ́ wọ́nyìn fún ìnira àti tún máa wá kí jumu'a lẹ́yìn eid kóun náà má wá o àṣé kò ní máa lẹ́sẹ̀ man sha'a an ya'tiya ẹni bá kápá àti wá ẹni bá fẹ́ láti wá àṣẹǹṣẹ ọlọ́run bá náà mọ̀ pé yóò máa nira fáwọn kan yóò sì rọrùn fáwọn kan àmọ́ ẹni tí ó bá ṣe ó lọ́lá púpọ̀ eléyìí àwọn màlìkíyà wọ́n yọ ìdí ọ̀rọ̀ nínú rẹ̀ àwọn sọ wípé tó bá ṣe wípé àìkò ní kì í látara jíjìnà ìlú bí àwọn tí wọ́n wá láti gbèríko àbí arọ́rọ́ àbáwọn àyè tí kò súnmọ́ lù àbí fún ìnira kan wọ́n ní eléyìí ni ó lè máa fa kéèyàn má kì gẹ́gẹ́ bó ti wáyé ní àsìkò Uthman bin Affan tí alimami Bukhari kó àkójọ rẹ̀ wọ́n ní Uthman tó bá ṣe khutba tán lẹ́yìn eid yóò sọ pé faman ahabba an yantadhira al-jum'a falyantadhir nínú ẹgbàá mi min ahli al nínú àwọn tí wọ́n wá látàrọ́rọ́ ẹni bá fẹ́ lọ́ra dàsìkò jùmọ́à kó yá dúró àṣé ìdí ọ̀rọ̀ ní tí ìnira bá ń bẹ fún lílọ àti wíwá àmọ́ èyí tó lọ́lá náà ni pé a lè kí i torí ṣíṣàlékún oore àti gbígba ládá ní ìbámu sí ẹ̀dẹ̀ yìí tí ẹ̀dẹ̀ bá ti wọ́n ń bẹ èèyàn lè mú ẹ̀dẹ̀ ọlọ́run bá máa nífẹ̀ẹ́ yuhibbu an yu'ta rukhasuhum ọlọ́run bá máa ń fẹ́ ká mú àwọn ẹ̀dẹ̀ wá tóun bá ti fún wa rẹ̀ gẹ́gẹ́ bó ti nífẹ̀ẹ́ wípé ẹni tẹ fọ́rọ̀ ìbò pé ká sì máa mú àwọn ọ̀ràn yẹn sìn wá. tó bá rí bẹ́ẹ̀ kò ní máa sí ẹ̀ṣẹ̀ fẹ́ni tí kò kí jumọ́ra ṣùgbọ́n yóò kí ní àìlà kò ní dàbí tàwọn ẹni àkọ́kọ́ tí wọ́n pa jumọ́ tí wọ́n sì kí ní àìlà. bákan náà fún tí ó kí kó kí ní àsìkò rẹ̀ lẹ́yìn tí wọ́n bá ti kírun ẹ̀ẹ́dì tán kò ní fi ẹ̀ẹ́dì dípò jùmọ̀ bẹ́ẹ̀ kò ní fi jùmọ̀ dípò ẹ̀ẹ́dì àmọ́ nírú àsìkò wa yìí tó jẹ́ àsìkò àjàkálẹ̀ àrùn àwọn onímọ̀ ń sọ fún wa pé aláṣẹ ìlú ni wọ́n máa kéde fún wa pé bóòlà ó ti máa kírun níbo la sì ti kí àwọn ètò wo ni a sì ṣe tí wọ́n bá kéde rẹ̀ fún wa pé ká kírun eid kò sí láì fi ká tẹ̀lé àwọn ètò ìpalẹ̀mọ́ bíbo ẹnu dídúró lọ́tọ̀ọ̀tọ̀ torí pé n tó bá sọ̀ràn yẹn ò ní máa jọ̀ràn yẹn nígbà tí ìkagara ewu ti ń bá ti ń bẹ àṣé ìyà lọ́tọ̀ọ̀tọ̀ níbi ìrun yóò máa tọ̀nà fún tàbí ṣùgbọ́n.